sọ nígbà náà ṣùgbọ́n tó wọn lọ́hùn tó lóun fẹ́ ṣe òun ló ṣe ẹja fi òkú lẹ́fọ̀ lọ́hùn ká mọ òbí tọrọ ọjà sí. ẹ sá dúró tọ lọ́hùn. tani mo tún fẹ́ dúró tí n gbà ní mi dúró tẹ̀sù tí mi ò sì mú nǹkan mi mọ́. ẹ ọlọ́run wá fàlàáfíà. ọ̀hún náà ni ò jẹ́ mú nǹkan mi mọ́ lọ́hùn. ẹ ẹ jẹ́ kàlàáfíà jọba. kòkó àṣe ẹdíjà ni àbẹ gbúrò pé à ń ṣàdá. wọ́n ní kẹ́nìkan ó jó kó fipò lẹ̀ kí gómìnà ṣe mákindé kí gbogbo wọn lè papọ̀ mọ́ yín kí ló dé tẹ̀ jẹ́ ó fipò lẹ̀. ipò wọn ni kàn fi sílẹ̀ alága yín. alága èwo. ẹgbẹ́ lókè. etí wọ́n sọ tí ẹ tó bá fi ìlàkà ìbá tó ń ṣẹlẹ̀ lọ yóò rí wípé etí ẹgbẹ́ ń ṣe lọ́wọ́ yìí ní nǹkan tó ti dáa jù láyé tí ò dẹ̀ ní mú ìkùnsínú wá nígbà tí ẹ fẹ́ yan alága yìí tí wọ́n pè ní ayù yìí òfin ńlá fi yàn síbẹ̀. ẹ bí fúnra rẹ̀ ló lóun kú o nígbà tó sọ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí nǹkan bá ṣẹlẹ̀ ṣáà tí wàá dìbò tá a ti wọlé tí ó fi kú o ṣé ẹni tí wọ́n mú gẹ́gẹ́ bíi president nàìjíríà ṣé ó ti gbọ̀pá àṣẹ ẹ jẹ́ kó gbọ̀pá àṣẹ tán bí ó bá kó bí ó ní kó gbogbo aláàtórí ìjà tá a tán jà sí èṣe jà tẹ́nìkan kan lè jà torí pé ètà ń ṣe lọ́wọ́ ìbáyìí tá a bá fẹ́ fi kẹ́ni mọ́ni tá a dẹ̀ fẹ́ fi ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ẹ̀mí ẹ̀mí ẹ̀mú ẹ̀mí tí ò da ṣe pé ẹ̀mí tí ò da ni pé kéèyàn tí a bá fẹ́ conscience wa. kó dá wa lẹ́jọ́. ni ó lè gbé dá wa lẹ́jọ́ lórí ẹ̀ torí pé ńgbà tẹ́ ẹ fi ẹ fi nǹkan yàn yàn sípò tẹ́ ẹ bá tún yọ tẹ́ ẹ bá fi yọ náà ni pé kẹ́ ẹ fi òfin fúnra ẹ lọ sọ pé òun ju òun fi wọlé ọ̀tọ̀ ní kẹ́ sọ pé òun fẹ́ fi nǹkan sílẹ̀ o kó lóun fi lẹ̀ mọ́ ọ̀tọ̀ ní kó lóun fẹ́ fi o ó yàtọ̀ torí pé ẹ̀yàn gómìnà lábẹ́ òfin pé ó wá sọ fún yín pé tóun bá ti lè débẹ̀ láàrin ọdún mẹ́rin o tẹ́bá yìí tóun tóun bá pàfọ́ọ̀mù o òun ó sọ òkè dílé láàrin oṣù mẹ́fà o ẹ̀yẹ òun ta ni ó wá yọ òfin tí ó gbé wá náà ni ó padà yọ kì ṣe pé ẹnìkan kan jókòó bì kan yóò ní pé òun gbìjà ìjà kí náà ń gbè ìjà ara wọn ni wọ́n ń gbè ìjà ara wọn náà ń gbé torí pé wọn gbìjà aráàlú bó ṣe rí mo sọ fún yẹn tara tiwọn tara tiwọn ni wọ́n ń dùn tara tiwọn náà ń dùn. àwọn G5 márààrún. bó ṣe rí gẹ́lẹ́ lẹ̀ torí pé àwọn gan mọ̀ fúnra wọn pé. including go governor ṣe Makinde. a ní gbogbo g five. Ah! tira tara tiwọn náà ń dùn torí pé táwọn bá dùn tara tiwọn ẹlẹ́ẹ̀fẹ́ kankan ní south tẹ́ ẹ bá wo bá a ṣe ń ṣe tá à ń ṣe lọ́wọ́ yìí ní gbogbo ọdún tẹ́ bá wo geopolitical zone tá à ń lò south ló ti kó ló ti kó ọdún tó pọ̀ jù south tá a bá fẹ́ fi kẹ́ni mọ́ni ṣe south ẹ̀ wòjọba Ọbásanjọ́ ẹ wo iye ọdún tá a lò ń bẹ̀ ẹ wòjọba Haúsá ẹ wòjọba alẹ́ Yíbò ní gbogbo àwọn north east àti south east àwọn ni wọ́n ti jàǹfààní ìjọba yìí níbo ni kó lọ́ọ́ kí ló kọ south wọ́n mọ bó ṣe lè ṣe mọ́ àwọn wo. gbogbo àwọn G5 torí pé. ó ti ó ti ó ti di kinní mọ́ wọn lọ́wọ́. ó ti hàn lójú ayé pé ẹ dóná nínú gbogbo zónù tẹ̀tẹ̀ dá mẹ́fà sí. omi ti mú. ẹ dá zónù sí mẹ́fà nípínlẹ̀ Nàìjíríà omi ti mú mọ́ wọn lọ́wọ́ ni. bàbá lómi ti mú mọ́ wọn lọ́wọ́. torí pé nígbà tẹ sọ pé ẹ dá zónù mẹ́fà sílẹ̀ tí zónù mẹ́rin tó ti jàǹfààní ó wá kù zónù méjì north east and south east Àtíkù wá láti north east ẹ wá ń pa north papọ̀ ẹ̀ ń pa sáùtù lọ́tọ̀ ṣé bá a ṣe dá ẹgbẹ́ sílẹ̀ nìyẹn zoni la fi dá sílẹ̀ wípé kíní gbọ́dọ̀ káàkiri gbogbo ìlú ni kì í ṣe pé a sọ pé ẹ̀ sẹ́ńtímẹ́ǹtì yorùbá ni yorùbá ti ṣe é àyàfi tá a bá pín lẹ́nì wípé àsìlẹ́yìn tùmọ̀tàkàkà pín yorùbá ti ṣe kò sí nǹkan kan àfi tá a bá tún tara wa lóko a fẹ́ dàrú lọ́dọ̀ tiwa ète ló wà ń bẹ ète ló ń bẹ ń di ẹ̀ ẹ jẹ́ abẹ̀rù ọlọ́run kì í ṣe pé àṣẹ ń tẹ̀lé wọn àbí àkàn ń tẹ̀lé wọn dogmatically àwa náà fi ẹ̀mí ọlọ́run àfi ń tọ́ bó ṣe rí nìyẹn advice yẹn fún jíva ká tó máa lọ. advice tèmi ni pé kí wọ́n retrace step wọn torí pé téèyàn bá jàjàjà tó bá lè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni torí pé téèyàn bá jàjàjà ah. tó bá lè pé jà tó ń jà yìí yóò kó bá nǹkan míì yóò kan lé yóò kan oko yóò fi ọgbọ́n síjà náà jà. Ja kg five kẹ́kọ̀ọ́ wọn o. kí wọ́n do ah, ah, kán tún nù wọn kán ṣe àtúrò mhm. lórí iṣẹ́ wọn kí wọ́n dẹ̀ du. kí lẹ fẹ́ sọ fún gọ́vnà Ṣèyí Mákindé. tí mo fẹ́ sọ fún gómìnà tó jẹ́ gómìnà tèmi ni pé ah. ó ń láti sọpọ́ọ̀tì intanṣe lọ́wọ́ báyìí. wọ́n láti sọpọ́ọ̀tì ẹ̀. ó láti sọpọ́ọ̀tì ẹ̀. dandan tún láti. ó gbọ́dọ̀ dandan ni. ṣé n kọ́máǹdì wọn ni. kò ṣe kọ́máǹdì torí pé ẹgbẹ́ tí Ọlọ́run lò fóun tó fi débi tó dé nìyẹn. ẹgbẹ́.